hallelujah ẹ jẹ́ gbàdúrà orúkọ jésù ẹ máa ìsírẹ́lì ìwọlá gbéga lọ́wọ́lọ́wọ́ àyàn lógo fún orí ọ̀fẹ́ yìí ẹni máa lógo jùlọ wọlá fi gbogbo ọpẹ́ wa fún gbogbo ìyìn wa wọlá gbéga fún orí gbogbo àtàánú gbogbo àtòrí ọ̀fẹ́ tó fún wa ẹni máa ìsírẹ́lì jésù gba ọpẹ́ wọ́n tó pọ̀ nígbà tá a gba olúwa gbà yẹn olúwa gbọ́ pẹ́ olùgbéga lọ́wọ́ lọ́ba yìí ó tún ní ìṣẹ́gun lọ́wọ́ ó tún ní ìdáǹdè lọ́wọ́ ìwọ la fi gbogbo ọpẹ́ wa fún ẹni mọ Ísírẹ́lì gbọ́ pẹ́ bàbá àtọ̀wá Jésù járe ọ Jésù ológun jùlọ járe ọ lọ́wọ́ agbára rẹ̀ lọ́wọ́ ìṣẹ́gun rẹ̀ lọ́wọ́ ìdáǹdè rẹ̀ lọ́wọ́ ògo rẹ̀ jáde jẹ́ kí àwọn èèyàn rí ìwọ bàbá jẹ́ rí agbára ìwọ Jésù jẹ́ rí ìyìn rẹ nawọ́ òkò rẹ nawọ́ ẹwà rẹ nawọ́ ìbùkún rẹ jáde jẹ́ rí ìwọ Ọlọ́run alààyè ṣe ìyanu ńlá ṣe ìyanu ńlá lónìí ṣe ìyanu ńlá dábìrà a ó sì gbé ọ̀gá a ó sì yàn lógo láì lórúkọ Jésù Kristi Olúwa wa let's lift our voice and just begin to thank him. I want us to begin to thank the Lord fẹ́ ká gbóhùn wa sókè sí ọlọ́run yìí ọlọ́run tó pọ̀ nípa tagbára dúpẹ́ lọ́wọ́ Jésù fúnba tó fún wa lórí ọ̀fẹ́ yìí I want us to begin to appreciate him and honour him wherever you are fẹ́ ká gbóhùn wa sókè sí ọlọ́run pé ọlọ́run Ísírẹ́lì ò ṣe ọlọ́run mi ò máa ṣe o ọlọ́run mi ò máa ṣe o ọlọ́run mi ò máa ṣe o we thank you we thank you we thank you we thank you. We thank you dúpẹ́ lọ́wọ́ Jésù yìí bẹ́ẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó ní ọ bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ ẹni tó lágbára lórí gbogbo let's lift our voice and begin to thank the Lord bẹ́ẹ̀ ká yin Jésù yìí pé Ọlọ́run Ísírẹ́lì ò ṣe o ológo jùlọ ẹlẹ́wà jùlọ we thank you Lord we appreciate you we honour you we worship you we exalt you a gbé ọ̀gá fún tó ń ṣe ìwọ tó jẹ́ ìmọ́lẹ̀ fún wa ìwọ tó jẹ́ ibi ìsádi wa ìwọ ló tó bẹ́ẹ̀ lórí ayé wa. lift your voice and just begin to exalt him and begin to thank him for what the Lord is doing. lọ́ka gbóhùn wa sókè sóhun tí Ọlọ́run ń ṣe lọ́wọ́lọ́wọ́. Thank him for the journey of your life. Thank him for the grace that you have received. Thank for the blessing. Thank for the love of God. Ẹ ká dúpẹ́ fún oore ọ̀fẹ́ Ọlọ́run. ẹ ká dúpẹ́ fún àánú ọlọ́run ẹ ká dúpẹ́ fún ìyanu rẹ̀ lórí ayé wa pé jésù ṣe o jésù àyàn jésù àfi ọpẹ́ fún ọ jésù àfi ìyàn fún ọ let's lift our voice and begin to appreciate him lift our voice in honor to God in praise to the king of kings and the lord of lords let's begin to thank him let's appreciate him. Give your love for the Lord. Give your love for Him. Jesus, our Lord, our King, we honor you. We honor you for who you are. We honor you for your grace. Somebody thank Him. Appreciate Him right now. Lift your voice in praise, in honor to the Lord, in praise to the King. Let's exalt Him. Let's magnify Him. Magnify the Lord. Somebody lift your voice. Bless him. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Dúpẹ́ fún orí ọ̀fẹ́. Dúpẹ́ fún ìyanu. Thank you, Jesus. Thank you, Rock of Ages. Thank you, my King. Thank you, my Lord. Thank you, my Savior. Thank you, El Shaddai. Let's thank Him. Give that honor to Him. give that honor to the Lord give that praise to the King ẹ lọ́wọ́ Ọlọ́run ọba tó fún wa lórí ọ̀fẹ́ yìí ọba tó ṣàánú fún ayé wa thank you Lord Jesus dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí òjò kó bàjẹ́ ọba tí òjò kó dàrú lift your voice and bless him dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó pọ̀ nípa àtàgbára Father we thank you Jehovah God we honour you Jehovah God we praise you dúpẹ́ lọ́wọ́ jésù pé olúwo oṣù ọlọ́run mi ò mọ̀ ṣe o ẹlẹ́dàá mi ò mọ̀ ṣe wọ́n tó pọ̀ nígbà tágbára oṣù wọ́n tó ní gbogbo agbára lọ́wọ́ let's lift our voice and begin to thank him dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí thank the lord appreciate him ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run thank jehovah god dúpẹ́ lọ́wọ́ jésù yìí thank him. Appreciate Him. Thank Him. Thank the Lord. Give that honor to whom is due. Ẹ ká dúpẹ́ fún ọba tó ní gbogbo ọpẹ́ yìí ọba tó ní gbogbo ìyìn lọ́wọ́. Let's appreciate Him. Jehovah God, we thank you. Ọlọ́run a dúpẹ́ fún orí ọ̀fẹ́. Lord, we thank you. We appreciate you. We give honor to you. We honor your name. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Jehovah God. We thank you, Lord. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. Ọlọ́run ó ṣeun. Ọlọ́run ó ṣeun. Ọlọ́run ó ṣeun. Ọlọ́run ó ṣeun. Ọlọ́run ó ṣeun. Ọlọ́run ó ṣeun. We exalt you. We exalt your name. We thank you, Lord. Somebody lift a voice and begin to thank him. Ẹnìkan gbóhùn rẹ sókè ní Ọlọ́run yìí. fún oore ńlá fún oore tó pọ̀ nígbà tá a gbára let's exalt him thank you lord jesus thank you lord jesus in jesus name our lord we pray bẹ́ẹ̀ ká tó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tí òjò bàjẹ́ ọba tí òjò bàjẹ́ ọba tí òjò nǹkan dàrú ọ̀pọ̀lọpọ̀ nǹkan máa ti bàjẹ́ ṣùgbọ́n ọba tí òjò bàjẹ́ fún ọ bẹ́ẹ̀ kó náà fẹ́ ká gbó wọn sókè sí ọlọ́run pé olúwo ṣeun pé olúwo ṣeun fún ohun tó ń ṣe inú ayé mi fún ohun tó ń ṣe lórí ilé mi fún ohun tó ń ṣe lórí ẹbí mi olùgbà ló mọ̀ ṣeun dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ lọ dúpẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ dúpẹ́ ká dúpẹ́ lọ́wọ́ jésù yìí olùgbà ló ṣeun olùgbà ló ṣó olùgbà ló ṣó olùgbà ló ṣó gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa ẹ ọpẹ́ wa kì í kò ń pọ̀ jù ọpẹ́ wa kì í pọ̀ jù iwájú ọlọ́run bẹ́ẹ̀ ká tún dúpẹ́ ṣiṣẹ́ bẹ́ẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọpẹ́ ò kì í pọ̀ jù níwájú olódùmarè bẹ́ẹ̀ ká tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó jẹ́ kí ìrìn àjò ayé rẹ dára ọba tó jẹ́ kí ìrìn àjò ayé wa ó dára ọba tí ò jẹ́ kí ìrìn àjò ayé wa dàrú òun náà mo fẹ́ ká gbé ga. jésù àfọpẹ́ fún ọ jésù àfẹyìn fún ọ jésù àfọpẹ́ fún ọ jésù àfọògo fún ọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olùgbà ló ṣe o jésù àfẹyìn fún ọ ọba tó pọ̀ ní pàtàgbára yìí jésù àfẹògo fún ọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó pọ̀ ní pàtàgbára ìgbọ́lọ́wọ́ ọlọ́run tó pọ̀ nípa àtàgbára yìí ọlọ́run israẹli ò ṣe ọlọ́run israẹli ò ṣe ìgbọ́lọ́wọ́ ọlọ́run thank him exalt him lift your voice and begin to bless him dúpẹ́ fún ìrìn àjò ayé rẹ dúpẹ́ fún orí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ tá a gbà orí ọ̀fẹ́ tó fún wa orí ọ̀fẹ́ tó fi gbá ayé wa orí ọ̀fẹ́ tó fi gbá ayé rẹ tó fi gbá ayé ọmọ rẹ ọmọ ọlọ́run dúpẹ́ lọ́wọ́ jésù yìí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 ọlọ́run pọ̀ ọba tó pọ̀ nípa àtagbára oṣù ọba tó pọ̀ nípa àtagbára oṣù ọba tó pọ̀ nípa àtagbára ọlọ́run tó tóbi ọlọ́run bá bá bá bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó ṣàánú fún ọ mẹ́kọ̀ olùpẹ́ lọ́wọ́ jésù yìí ọba tí òjò bàjẹ́ olótóbi jù lórí ogun gbogbo olótóbi jù lórí ìjà gbogbo lift your voice and thank him. ọlọ́run tó tóbi ọlọ́run gbà gbàgbà ọlọ́run tó tóbi. ọpẹ́ wa kó pọ̀ ju ìbéèrè wa lọ so let's appreciate God with thanksgiving in our heart with heart of worship with heart of praise dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí olùgbà ló máa ṣeun olùgbà ló máa ṣeun olùgbà ló máa ṣeun dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dúpẹ́ lọ́wọ́ jésù dúpẹ́ lọ́wọ́ olódùmarè olùgbà ló máa ṣeun dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá kábíyèsí òṣù kábíyèsí òṣù kábíyèsí òṣù kábíyèsí àyàn kábíyèsí agbé ọ̀gá kábíyèsí àfi ọpẹ́ fún ọ kábíyèsí àfi ìyìn fún ọ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ thank him lift your voice bless him lift your voice appreciate him thank him appreciate him appreciate him ikarababo sontori abagaba leprando sukoto legabo dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ ọpẹ́ yẹn ọpẹ́ yẹn ò tí ì tó ọpẹ́ yẹn ò tí ì tó gbèsè ọpẹ́ wa pọ̀ níwájú ẹ̀ thank him appreciate him lift your voice and bless him ènìyàn bá máa olúwa. Mm -hmm n ó oore rẹ̀ lórí àwa ọmọ ẹ̀dá. ọpẹ́ yìí. tí òjòjú tì ọ́ ọba tí òjò káyé tilẹ̀kùn máa yí rẹ thank him exalt him ó tọ́pẹ́ ó ju ọpẹ́ lọ ọ̀rọ̀ rẹ tọ́pẹ́ ó ju lọ let our heart worship him ẹ kí ọkàn wa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí fún àrà tó fayé wa dá fọwọ́ ògùn àtagbára rẹ̀ lórí ayé wa ọlọ́run dúpẹ́ jésù mà ṣeun fún ìrìn àjò ayé mi jésù mà ṣeun fún àánú ńlá tí mo rí gbà fọwọ́ orí ọ̀fẹ́ tó dájú fún ayé mi sẹ́ ọlọ́run dúpẹ́ lọ́wọ́ jésù yìí ọba tí òjò bàjẹ́ ọba tí òjò dàrú ọba tí òjò káyé tilẹ̀kùn mọ́ lift of voice thank him dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí ọlọ́run ọlọ́wà tó pọ̀ nípa tàgbára o ṣeun o ṣeun ẹni máa ń sọ́ẹ̀lì o ṣeun ẹni máa ń sọ́ẹ̀lì ayọ̀ ẹni máa ń sọ́ẹ̀lì adúpẹ́ ẹni máa ń sọ́ẹ̀lì agbé ọ̀gá ẹni máa ń sọ́ọ̀lì àfogó fún ọ ẹni máa ń sọ́ọ̀lì àfọpẹ́ fún ọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dúpẹ́ lọ́wọ́ ọlọ́run exalt him magnify him thank him honour him gbẹ́ fún orí ọ̀fẹ́ rẹ̀ sẹ́ gbẹ́ fún ògo gbẹ́ fún ìyanu ọlọ́run ọlọ́run ó máa ṣe o ọlọ́run ó máa ṣe o a fẹ́ ọpẹ́ fún ọ a fẹ́ ìyìn fún ọ gbọ́ àdúà lórúkọ Jésù Kristi yìí olúwa ẹ ká sọ fún ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo all my sin ètò ìdàbí tó lè jẹ́ ìdènà tàbí ìdíwọ́ fún àdúrà mi lónìí ẹ po orúkọ jésù olúwa dáríjì ẹ ká gbàdúrà ká sọ fún ọlọ́run gbogbo tó lè dàbí ìdíwọ́ tàbí ìdènà nínú àdúrà mi ohunkóhun ẹ̀ṣẹ̀ ni àìnígbàgbọ́ tó ni àìṣìfẹ́ ọlọ́run ni àìgbọ́ràn ni àìsàn ẹ̀jẹ̀ wa níwájú olúwa àìsàn ẹ̀jẹ̀ rẹ̀ àìsàn ẹ̀jẹ̀ wa níwájú ọlọ́run olúwa dáríjì ẹ ká sọ fún ọlọ́run olúwa dáríjì let's begin ask the lord the lord god of heaven to forgive every sin that may be that may hinder us of our prayer èyí tó lè dènà àdúrà wa èyí tó lè mú ìyapa wa níwá sí èmi àti ọlọ́run ẹ ká sọ fún ọlọ́run dáríjì ìwọ àánú máa bọ̀ lórí ayé mi let mercy of God begin to reign ẹ pe orúkọ Jésù olúwa fàánú ru ọ̀rọ̀ mi lónìí o Lord I need your mercy olúwa fàánú ru ọ̀rọ̀ ayé mi ọmọlọ́run lanu gbàdúrà olúwa fàánú ru ọ̀rọ̀ ayé mi sẹ́ ayé mi ń fẹ́ àánú rẹ̀ ṣàánú fún mi ṣàánú fún mi ṣàánú fún mi ṣàánú fún mi ṣàánú fún mi dárí ẹ̀ṣẹ̀ mi jì dárí ẹ̀ṣẹ̀ mi jì dárí ẹ̀ṣẹ̀ mi jì mú ìbínú rẹ kúrò mú ìdájọ́ rẹ kúrò mú ìbínú rẹ kúrò mú ìdájọ́ rẹ kúrò ó yẹ gbàdúrà ẹ sọ fún ọlọ́run pé kí ọlọ́run kó mú ìbínú rẹ kó mú kúrò kó mú ìdájọ́ rẹ kúrò lórí ayé wa orúkọ jésù olú ọlọ́run alààyè mú ìbínú rẹ kúrò mú ìdájọ́ rẹ kúrò lórí mi lónìí ọlọ́run sọ fún jésù olú ọlọ́run alààyè mú ìbínú rẹ kúrò mú ìdájọ́ rẹ kúrò lórí mi ọba náà pé jésù mi kí ọlọ́run kó mú ìbínú rẹ kó mú kúrò kó mú ìdájọ́ rẹ kó mú kúrò lórí ayé wa pé jésù sẹ olúwa mú ìbínú rẹ kúrò mú ìdájọ́ rẹ kúrò nínú ayé mi mú ìbínú rẹ kúrò dárí ẹ̀ṣẹ̀ mi jì mí ask the Lord to olúwa pẹ̀ṣẹ̀ náà rẹ gbọ́ àdúrà lórúkọ jésù kristi. olúwa wa porúkọ óyá wá yọ́nú sí mi olúwa óyá wá yọ́nú sí ayé mi yìí ẹ porúkọ jésù olúwa wá yọ́nú sí mi óyá olúwa wa yọ́nú sí ayé mi yìí ẹ porúkọ jésù olúwa wá yọ́nú sí mi olúwa wá yọ́nú sí ayé mi yìí ẹ kò porúkọ jésù dáadáa ọlọ́run alààyè óyá wá yọ́nú sí mi wá yọ́nú sí ayé mi yìí ẹ pé orúkọ Jésù yọ́nú sí mi have mercy on me have mercy upon me o God olúwa wá yọ́nú sí mi olúwa yọ́nú sí ọ̀nà mi ẹni tí ọlọ́run bá yọ́nú sí o ó yọ́nú sí nìyẹn o kò sẹ́ni tí ó mú ọlọ́run kò sẹ́ni tí ó máa kọ́ ọlọ́run bó ṣe máa ṣe ó ní èmi ó ní ó ní yes ó ní ó ní ó ní ó ní ó ní mi ó ṣàánú fún àwọn tèmi ó ṣàánú fún ẹ porúkọ yọ́nú sí ayé mi yọ́nú sí ọ̀nà mi ẹni tí ọlọ́run bá yọ́nú sí yóò rí àánú ènìyàn gbà ẹni tí ọlọ́run bá yọ́nú sí ó dán kó rí àánú ènìyàn gbà ẹni tí ọlọ́run bá yọ́nú olúwa yọ́nú sí mi ó yọ́nú sí dáfídì ó rí àánú gbà ẹ pé orúkọ jésù olúwa yọ́nú sí olúwa yọ́nú sí somebody pray ask the Lord to have mercy upon your life olúwa yọ́nú sí ayé mi wáyé mi yìí orúkọ jésù màtẹ́rìà màkóso ntóyaba orúkọ jésù olúwa yọ́nú sí ọ̀nà mi ọmọlọ́run sọ ẹ̀sọ́ dàdúà olúwa yọ́nú sí mi nínú àdúà yìí olúwa yọ́nú sí ìpín mi kò gbúdọ̀ bàjẹ́ kò gbúdọ̀ dàrú ẹ pé orúkọ jésù kò gbúdọ̀ ẹ àṣetì ò gbúdọ̀ mú ọ̀rọ̀ mi kò gbúdọ̀ ṣòro fún mi o ẹ pé orúkọ jésù kò gbúdọ̀ ṣòro fún ìrìn àjò mi sẹ́ somebody pray that prayer ẹnìkan gbàdúrà yẹn sọ fún ọlọ́run pé kí ọlọ́run kó yọ́nú sí ọ àánú kó dájú ọwọ́ àánú máa bọ̀ wá ọwọ́ àánú ńlá èyí tí ń tú orí ẹni ṣe ọwọ́ àánú ńlá èyí tí ń ra ayé ẹni padà ọwọ́ àánú ńlá èyí tí ń gbé orí ẹni sókè ẹ pe orúkọ jésù olúwa yọ́nú sí mi olúwa yọ́nú sí mi olúwa yọ́nú sí mi olúwa yọ́nú sí mi ẹ àní gbàdúrà sọ fún ọlọ́run kó yọ́nú sí ọ olúwa yọ́nú sí mi olúwa yọ́nú sí ayé mi yọ́nú sí mi kó fà mí jáde yọ́nú sí mi kó gbé mi sókè ẹ pé orúkọ ask the Lord to have mercy to lift you up ask the Lord to have mercy to open the doors for you ask the Lord to have mercy to lead to your place of liberty ask to have mercy upon you in the name of Jesus to shower you with his blessing olúwa yọ́nú sí mi olúwa yọ́nú sí mi olúwa yọ́nú sí mi orúkọ jésù dáadáa olúwa yọ́nú sí mi làpérò sóńtóyàbá pé jésù olúwa yọ́nú sí mi olúwa yọ́nú sí mi olúwa yọ́nú sí olúwa yọ́nú sí olúwa yọ́nú sí ayé mi olúwa yọ́nú sí ayé ọmọ mi olúwa yọ́nú sí lórí iṣẹ́ mi yọ́nú sí ọ̀nà mi bàbá bọ́lọ̀ ńlanu kò pé jésù kò ṣáàkà yabagaba lè ń pèrèndà ìṣúkò tó lè bá orúkọ jésù dáadáa olúwa yọ́nú sí ayé mi ìwọ ayé mi gba àánú yìí ìwọ orí mi gba àánú yìí ìwọ ilé mi gba àánú yìí ìwọ iṣẹ́ mi gba àánú yìí ẹ pé jésù yọ́nú sí mi bàbá orúkọ jésù yọ́nú sí mi bàbá yọ́nú sí ayé mi yọ́nú sí iṣẹ́ mi porúkọ jésù pé kí ọlọ́run kó yọ́nú sí ọ porúkọ jésù pé kí ọlọ́run kó yọ́nú sí ọ porúkọ jésù pé kí ọlọ́run kó yọ́nú sí ọ sọ fún ọlọ́run olúwa yọ́nú sí mi ayé mi gba àánú olúwa yọ́nú sí mi iṣẹ́ mi gba àánú porúkọ jésù olúwa yọ́nú sí ayé mi olúwa yọ́nú sí ọ̀nà mi ayé mi gba àánú ọlọ́run azọ̀ lọ pé kí ọlọ́run kó yọ́nú sí ọ orúkọ jésù olúwa yọ́nú sí mi olúwa yọ́nú sí mi olúwa yọ́nú sí mi olúwa yọ́nú sí mi olúwa yọ́nú sí gbàdúrà sí ẹ ìkàtà ó dọ kó àdúrà wa kó léṣo ó dọ kí ìgbẹ́kẹ̀lé rẹ nu jésù lónìí kó mú ìyanu yẹn jáde wá ọmọlọ́run pé jésù olúwa yọ́nú kí ìkólọ ayé mi padà wá olúwa yọ́nú kó mú mi borí ogun yìí ẹ òun ló lè ṣe o àgbà tí ọ̀run bá yọ́nú àgbà tí ọ̀run bá dá sí ẹ sọ fún Jésù until the Lord God of heaven intervene concerning your life ẹ po orúkọ Jésù sẹ́ ọba tó pọ̀ nípa tagbára ó yọ́nú sí mi ẹ̀jẹ̀ Jésù màkà táyà bàbá po orúkọ Jésù ẹ̀jẹ̀ Jésù mata tori masike tori amakata lemprendo sukon tori ẹbọ po orúkọ Jésù tẹ ọmọlọ́run lanu kó gbàdúrà yẹn ni kó yọ́nú sí ọ gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa mo fẹ́ kó obìnrin kọ́ lọ́rùn kò ń ìyọ́nú àgbà ò lè rán o ẹ jẹ́ káwọn àgbà yọ́nú sí kí àgbà yọ́nú kí ọlọ́run bínú ìyàmọ́yà ni àfi ọlọ́run ló ń yọ́nú séèyàn tí èèyàn fi ń rí àánú gbà ẹlòmíràn ni pé tó lọ tu àwọn èèyàn lójú tu àwọn àgbà lójú àgbà báwo tí ọlọ́run ò bá yọ́nú síyàn ìyàmọ́yà ni o àgbàtí ẹni tọ́lọ́run bá yọ́nú sí lórí àánú yẹn ẹ porúkọ Jésù pé kó yọ́nú sí ayé mi bàbá ayé mi ń pè ọ́ ayé mi ń pè ọ́ ayé mi ń pè ọ́ ayé mi ń pè ọ́ olúwa yọ́nú sí mi ẹ porúkọ Jésù olúwa yọ́nú sí ìpín mi ẹ sọ fún ọlọ́run alààyè olúwa yọ́nú sí ayé mi ìwọ ayé mi gba àánú yìí ìwọ ayé ojú ògbúrọ̀ tì mí ẹ po orúkọ jésù bí tẹ wàṣẹ ojú ògbúrọ̀ tì mí magada lamba senteyabo karapa sotori makasa teyaba ẹ po orúkọ jésù mikanda raba ensekele bukupadia ẹ porúkọ jésù mikandalabakapa makanderebo sontorebo kapayabo mọ́nà ńlá ní o gbàdúrà ó dán kí ọ̀run yọ́nú sí ọ lónìí entere pasu tokore katike brade ẹ porúkọ jésù moko torí amakatalẹ́mbà rabasentelebo porúkọ jésù sẹ́ lẹ́ńprendo sontoreba kayawa. maka basikerebo makatali brando sukayaba olúwa yọ́nú sí ayé mi ayé mi kò gba ìyanu enteri amakuso koli makalibo ẹ pọ olúwa yọ́nú sí mi ẹ pọ orúkọ jésù sẹ o ti ń gbàdúrà látijọ́ yẹn o ti ń bẹ̀bẹ̀ àdúrà látijọ́ yẹn you have been praying you have been asking the Lord to do it ó dọ̀ ọ̀run ni. ó dán kí ọ̀run yọ́nú kó yọnu lónìí ẹ pé orúkọ jésù yọnu sí ayé mi kí ìkólọ mi padà wá olúwa yọ́nú sí mi kí ayé ọmọ mi kó gbójútù olúwa yọ́nú sí mi kí ẹwà rẹ kó bújà inú ayé mi ọmọ ọlọ́run ò bá lanu gbàdúà orúkọ jésù yẹn ni ó dán kó yọ́nú ó dán kó yọnu yọ́nú sí mi olódùmarè yọ́nú sí mi olódùmarè olúwa yọ́nú sí mi. olúwa yọ́nú sí mi sọ fún jésù kó yọ́nú sí ọ ẹ pe orúkọ jésù olúwa yọ́nú sí mi ìkólọ mi padà wá ẹ pe orúkọ jésù yẹn yọ́nú sí mi kí ìṣeré mi kó dé yọ́nú sí mi pe orúkọ jésù dára sọ fún ọlọ́run lórúkọ jésù olúwa yọ́nú sí mi olúwa yọ́nú sí mi olúwa yọ́nú sí mi olúwa yọ́nú sí mi olúwa yọ́nú sí mi olúwa yọ́nú sí mi olúwa yọ́nú sí mi olúwa yọ́nú sí mi orúkọ jésù ẹ̀yin ogun ọ̀ràn yọ́nú sí ayé mi ẹ ṣeun ńlànà ayé mi lónìí ẹ pọ orúkọ jésù ẹ dá mi lóhùn gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa ẹ ká sọ fún ọlọ́run tá a rí gbogbo agbá kágbára èyí tí ń dènà ògo ayé mi olúwa tẹrí agbára náà bá tá a rí gbogbo agbá kágbára èyí tí ń dènà ògo ilé mi olúwa tẹrí agbára náà bá ẹ pe orúkọ jésù gbogbo agbára tí ń dènà ògo ayé mi lónìí every power that stands in the way gbogbo agbára tí ò jẹ́ ká dùn àgbà gbogbo agbára tó ń sọ̀rọ̀ ọlọ́run di èké lórí ayé mi ẹ pe orúkọ gbogbo agbára kágbára gbogbo ọ̀rọ̀ ènìyàn gbogbo àyíká tàyídà èyí tó ń sọ ọlọ́run di èké pẹpẹ àṣẹ àbẹ̀rọ ni. Ah báwo ni tèmi ṣe wá rí báyìí ṣé ọlọ́run ò ń ṣe bó ṣe ń ṣe mọ́ ni ọlọ́run sọ pé òun ò kì òun ò yí padà that's what kò sí nǹkan tí èèyàn lè ṣe ọlọ́run ò yí padà èèyàn lè mú ọlọ́run yí padà èèyàn lè mú ọlọ́run yí padà pé ah, èèyàn lọ́ bẹ́ẹ̀ ni èèyàn lè mú ọlọ́run yí padà and God will never love you less he loves you forever he can judge you he can but it's God he can never change God's mind pé ọlọ́run ò lè ṣe ọlọ́run ìfẹ́ mọ́ ah ọlọ́run má ti yàtọ̀ nísìn kò má nífẹ̀ẹ́ ayé mọ́ báyìí ó ti burú báyìí ó ti o nothing can change him is solid from the beginning kò sínú tó lè yí ọlọ́run padà neither your behaviour because kẹ́ ẹ tó ṣe ó ti mà hallelujah so nothing of man will move God we make God to change his way kò sí nǹkan ènìyàn tó máa mú pé ah ah mo dé ah eh, eh, kó tó ṣe ó ti mà. He always always give us a benefit of a doubt. He always give us a chance. Pé jẹ́ kí n wo mo rí nǹkan tó máa ṣe jẹ́ kí eh, eh, jẹ́ ìrìn náà bó ṣe máa ṣe. Ẹ pe orúkọ Jésù gbogbo agbákágbára èyí tó fẹ́ sọ ọ̀rọ̀ Ọlọ́run di èké lórí ayé mi èyí tó ní kí tiẹ̀ yàtọ̀ èyí tó ní kó yàtọ̀ lórí ọmọ gbogbo agbára tí ò fẹ́ kó gbádùn Ọlọ́run ẹ pe orúkọ Jésù gbogbo agbára tí ń bá mi dùn gbogbo ipá tí ń bá mi jà lórí ìṣerere ò fẹ́ ṣe láńbá ọjà sí. Si gbogbo agbára ti ń bá ayé mi lérí gbogbo agbára tí ń bá ayé mi lérí tí ń bá ayé ọmọ mi lérí gbogbo agbára náà látẹ́rì amakusatayaba lemprondo sukiaba agbára náà wọlé agbára náà wọlé agbára náà wọlé agbára náà wọlé agbára náà wọlé agbára náà wọlé agbára náà wọlé ń mi dùn ń gbogbo májẹ̀mú lórí ayé mi lórí ayé ọmọ mi ọmọlọ́run lanu kó gbàdúrà gbogbo ogun amúniṣẹ́rú gbogbo ogun amú ayé ẹni mọ́fọ́ ní orúkọ Jésù gbogbo ogun adóta ayé ẹni gbogbo tó ń jẹ́ tó fẹ́ kí n kọjá gbogbo agbára tó fẹ́ kí n wọ bí ayọ̀ mi lọ ẹ sọ fún Jésù lọ́wọ́lọ́wọ́ gbogbo májẹ̀múnú ìran èyí tí ò jẹ́ kí ọmọkùnrin tí ò jẹ́ kí àwọn ọmọ kó gbérí ìkàtẹ́lì àmàkàsàtà gbogbo ogun tí jẹ́ kí ayọ̀ kó pọ̀ ẹ sọ fún jésù gbogbo agbára tí ń dààmú mi gbogbo agbára that power that is tormenting your life that troubles your life that troubles your way somebody lift your voice ìwà agbára tí ń bá ayé mi jìjàkadì ìwà agbára tí ń bá mi dùn ún ẹ po orúkọ jésù ìtí ń bẹ ní àyíká àtàyídà ìwọ ohunkóhun ìwọ ohunkóhun tí ń ṣẹ́kíṣẹ́ gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ tell the lord over that your line ẹ sọ fún jésù gbogbo ipá yẹn gbogbo ipá tí ò fẹ́ kó ayọ̀ mi kún ẹ sọ fún jésù lọ́wọ́lọ́wọ́ agbára náà wọlẹ̀ agbára náà wọlẹ̀ agbára náà wọlẹ̀ ekataliama wo moko repotolimoko porokotoyaba ẹ bá gbogbo agbára ẹ wí o oríta ni ó wọlé alágbára lọ bí kò ṣe kó dé ìwà agbára yìí ìwà agbára tí ò fẹ́ kí n láyò ohun rere ìwà agbára tí ò fẹ́ kó kàn mí somebody pray ìwà agbára ẹ wọlẹ̀ ìwà agbára tí tí tí ń fa ohun rere sẹ́yìn nínú ayé mi ẹ pe orúkọ jésù gbogbo agbára tí ń fa ohun rẹ́sẹ̀ inú ayé àwọn ọmọ ní orúkọ jésù gbogbo agbára tó fẹ́ kó gbádùn ohun tó ṣiṣẹ́ fún ní orúkọ jésù àmẹ́ni àríyàmá ó sàkúrò àpọ̀tẹ́yà ẹ pé orúkọ jésù ó yáyáyá gbàdúrà sẹ ìwà agbára yìí ẹ bẹ̀rẹ̀ sí di asán ìwọ májẹ̀mú ìka gbogbo ẹ̀bọ̀ olú ọ̀tá gbẹtayé ti rúbọ nítorí tiẹ̀ gbogbo ẹ̀bọ̀ táyé rú nítorí ayé mi ti ń dènà mi gbogbo ohun tá a sọ sínú afẹ́fẹ́ ní orúkọ jésù gbogbo tó ní kó máa tẹ̀lé mi kiri ní orúkọ jésù gbogbo tó jẹ́ kí ìyanu mi ṣẹlẹ̀ ó yá ó yá ó yá ó yá gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa jésù ló wípé tèmi ti dayọ̀ jésù ló wípé tèmi ti dayọ̀ o ó ní máa bẹ̀rù mọ́ ògùn ògùn ìṣẹ́ wípé ayọ̀ Jésù ló wí pé. èṣù olùwàjò orí bẹ́ẹ̀ ìwọ ìdààmú mi tán lónìí you know what is going on in your life orúkọ àkùn mọ tó ń ṣe o ó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ayé ẹ̀ nǹkan mi ogun jogun lọ ìjájújà lọ ṣùgbọ́n kò sí etí agbára ọlọ́run ò kà mẹ́ ogun jogun lọ o ìjà sì jùjà lọ ṣùgbọ́n kò sí bí ogun náà ṣe le tó ìtí agbára ọlọ́run ò kà á ọ̀pọ̀lọpọ̀ sátani àrò pé kó kí wọn lè give up ṣó dájọ́ ṣé wàá rìn lọ́wọ́ ò give up lórí ọmọ a fẹ́ mú yàn kó lọ́dọ̀ ọlọ́run ṣọ́lọ́run yẹn dẹ̀ wá gbà ẹ́ ìjẹrẹ ẹni tọ́lọ́run dójú tì rí àwọn ọmọ àwọn ọmọ àwọn sédákì mẹ́sàkì wọ́n ti jù wọ́n sínú náà kọ́ ọlọ́run tẹ̀ tó débẹ̀ ọlọ́run ti débẹ̀ kan tó débẹ̀ ṣùgbọ́n àwọn ò mọ̀ pé ọlọ́run ti ṣáájú wọn gbàmí what we are going through sometimes God will allow it ah kíní àdúrà yẹn ò ṣe mo kúkú ṣe kíní kan ọlọ́run ń ṣiṣẹ́ lọ́wọ́ ó ń báṣẹ́ lọ once tó bá ti fọ̀rọ̀ lọ ó ní àwọn tó gbẹ́kẹ̀lé olúwa ó ní ojú is a self-ini is a done deal ìgbà míì nǹkan dàbí pé ìtìjú ni kò ń ṣe ìtìjú ọlọ́run ṣe ń báṣẹ lọ ni i experienced many things sometimes in my life ah bí àdéjọ wá ṣe kíni báyìí at the end ọlọ́run máa ṣọ́ọ̀tì olú ẹ̀ ọ̀pù ni ó dẹ̀ kí ló wá fẹ́ sọ nísìn ah bàbá mo dúpẹ́ mo dúpẹ́ náà ni hallelujah torí nǹkan míì tó mọ̀ tó ń ṣe ó ń ṣe nǹkan míì lọ́wọ́ tá a mọ̀ pé ó ń ṣe lọ́wọ́ ah wọ́n ní wọn fún mi kíní yẹn ni ẹ bá wa ni wọn fún mi wọ́n fún mi ẹ ṣùgbọ́n ọlọ́run ti ń bẹ́ lómi sọ̀rọ̀ ọlọ́run ti ń ṣètò nǹkan mi lọ́wọ́lọ́wọ́ pé kò ń ṣe pọ̀n fún mi yẹn láyẹn lómi ìdó lórí báyẹn mi ìjì rí gbà ṣùgbọ́n ọlọ́run bá once you hold on to God and you believe God and your heart is loyal to him ogun ọ̀tá ò lè borí ẹ̀ and also you know what to believe that's another thing that's another power of God another thing you know what to believe èèyàn ẹlòmíì lè mọ ọlọ́run ṣùgbọ́n kò mẹ́ni tó gbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọlọ́run pé ah, mo gba jésù gbọ́ ṣùgbọ́n kò mọ ẹni tó gbàgbọ́ yẹn ó kò mọ nípa ìgbàgbọ́ yẹn ṣùgbọ́n kò mọ pé and want to know ohun tó sì bá gbàgbọ́ tó o dó lórí òun ni ọlọ́run máa ṣẹ́ lórí ohun tó yàn gbàgbọ́ tí yàn dúró lórí òun ni not foolishly because I have seen people work foolishly and they end up in failure without using applying knowledge to their ways and they say oh they believe God foolishly foolishly and they end up being a failure àpè ah, ah, láì lo ọgbọ́n láì lo òye ọlọ́run àwọn kan mo gbọ́ ọlọ́run gbọ́ mo gbọ́ ọlọ́run gan náà ni pé kó mú nǹkan tó ń ṣẹlẹ̀ kó wò ó like a something said as argument uh, pé um, pé ẹni pé ohun kan tá ṣe ṣe kì í ràn ọ́ kẹ́nìkan gbé poison lẹ́ni kó bu poison sínú oúnjẹ pé jẹ́ bóyá ọlọ́run sọ pé tó bá jẹun lóko náà àpọ́njẹ èèyàn ń dán ọlọ́run wò nìyẹn èèyàn ń dán ọlọ́run wò nìyẹn pé ó ti mọ̀ pé wọ́n ti fi poison sí pé ọlọ́run mi ọlọ́run tó lágbára tí n bá jẹ kò ní ṣe kankan wo ìfúnwó rẹ o <laughs> hallelujah èèyàn ń dán ọlọ́run wò nìyẹn ṣùgbọ́n láì mọ̀ ó mọ̀ ṣùgbọ́n wọ́n á ṣe nǹkan yẹn agbọ́ ọlọ́run ti ka láti gbà ọ́ èèyàn dán ọlọ́run wò nìyẹn so you use wisdom to do things i'm just giving an example like a scripture pé ohun jaroro kan taba ṣe kì yóò ràn ọ́ and i've seen people have challenged it and the man say i will drink it i will drink it ah o mọ mu o yamutu ló ń o because <laughs> o dán lọ́rùn wò ni o ti mọ̀ pé o ń pààyàn ṣùgbọ́n láì mọ̀ wọ́n gbé síbẹ̀ o ti ní òun ó pa ọ́ mímọ́ láàyà pépé ọkàn ẹni tó sinmi lé ẹ pọ orúkọ Jésù gbogbo tó ń ṣe tèmi tó wà nínú ayé mi èmi ò fẹ́ àìsàn yìí mọ́ bàbá ní orúkọ Jésù lè paro sóńtòlì makanta yàbò mi fẹ́ àìsàn ẹ̀ má mi fẹ́ ìdààmú ẹ̀ má mi fẹ́ ìtìjú ẹ̀ má ẹ po orúkọ jésù ó yá mi fẹ́ lè mánú ayé mi mi fẹ́ àṣetì má ó yá ẹbẹ̀ sí pòórá So, fún ọlọ́run let those things begin to live your life ogun àgàn yìí aláṣeyọrí ó yá ẹ jáde ẹ jáde ẹ jáde somebody begin to pray po orúkọ jésù dáadáa ìkòntàlì àmà ó ṣòtọ́ yàrá ó lọ kí jésù náà wá gbára ó dẹ́ kó kú mẹ́ lórúkọ jésù lord bring me out mo fẹ́ bọ́ mo fẹ́ bọ́ gbọ́ àdúà lórúkọ jésù kristi olúwa wẹ́ nìkan gba àdúà ohun tí mo gbọ́ rèé ẹ sọ fún ọlọ́run alààyè olúwa fi ẹwà rẹ àti ògo rẹ dẹkọrétì ayé mi olúwa fi ẹwà àti ògo rẹ dẹkọrétì ayé mi ọlọ́run ní ògo ó sì ní ẹwà lọ́wọ́ a kì í rí ọmọọba kamari dasaki ẹ̀ lára rẹ̀ pé ọmọọba rèé a kì í rí ọmọọba kamari ẹwà ọba lára ẹ̀ ẹ porúkọ olúwa fi ẹwà àti ògo rẹ fi dẹkọrétì ayé mi fi dẹkọrétì iṣẹ́ mi fi dẹkọrétì ayé àwọn ọmọ mi fi ẹwà ti ẹwà ti ọlọ́run àti ògo ọlọ́run ògo ọlọ́run tí kì í ṣá ògo ọlọ́run tí ayé ò lè bàjẹ́ pé fi dẹkọrétì ayé mi ó ní ọmọ kìnìún aṣaláìní ó ní ebi a máa lù wọ́n pa ó ní ṣùgbọ́n àwọn tó gbẹ́kẹ̀lé olúwa ó ní kì yóò ṣe aláìní ohun tó dára ni ó ní olóhun eré kan kì yóò fà sẹ́yìn lọ́dọ̀ àwọn tó rìn déédé níwájú ọlọ́run ẹ po orúkọ jésù òtútù délé nì ìwọ náà ló tún bá sọ̀rọ̀ báyìí ìwọ náà ló tún képe yìí ìwọ náà ló tún wí tiẹ̀ ẹ po orúkọ jésù ọlọ́run alààyè fi ẹwà rẹ àti ògo ìwọ ọlọ́run fi dẹkọrẹ́tì ayé mi fi decorate iṣẹ́ mi ẹwà tó ní àti ògo tí ń bẹ orúkọ rẹ ẹ orúkọ jésù fi decorate ayé mi sẹ́ ó yẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ọlọ́run tó pọ̀ nípa ti agbára ọlọ́run tó ní gbogbo agbára lọ́wọ́ olú ọlọ́run alààyè fi ẹwà rẹ àti ògo rẹ fi decorate ayé mi ọlọ́run ìgbàlá ńlá eliana mokapiru sekitayabo bàdéríàne kotoriaba usateaba olú ọlọ́run tó pọ̀ ní pàtàgbára ọlọ́run fi ẹwà rẹ lónìí àti ògo rẹ fi dẹkọrẹ́tì ayé mi olú ọlọ́run alààyè fi ẹwà rẹ àti ògo rẹ dẹkọrẹ́tì mi ní orúkọ jésù oyá oyá oyá oyá mo orúkọ jésù sẹ́ the glory of God the power and the beauty of him to decorate your life let the glory and the beauty of God ní orúkọ jésù fi dẹkọrẹ́tì ayé mi gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa tán àìní mi gbogbo tí mò ń mí kanlẹ̀ lórí ọ̀ràn yanjú ẹ̀ gbogbo tó ń bà mí lẹ́rù olúwa dá sí lónìí gbà mí àwọ̀ nǹkan níwájú ẹ̀ èrò àgbà ṣùgbọ́n àwọn tó wá gbẹ̀kẹ̀lé olúwa ẹ máa rí pé ọlọ́run máa ń dá sí gbà mí gbà mí tó bá ga jù tí yàn mí akẹ́rọ̀ náà dẹ̀ yanjú ẹ̀ ohun tí yàn rò pé kò ṣeé ṣe bí báwo ṣe á fẹ́ ṣe bá ọ̀nà mo á fẹ́ gbé gbà ta ló fẹ́ bá mi ṣe tèmi báyìí ọlọ́run lè bá ṣe tiẹ̀ lórúkọ jésù yóò bọ̀ ọ ṣe yóò bọ̀ ọ ṣe the lord will do it for you the lord will do it in your life the lord will do it in life of your children ọlọ́run yóò ṣe fún yín ọlọ́run yóò ṣe fún ọ ọlọ́run yóò ṣe fún ọ ohun tẹ́ ẹ̀ ń ròyìn ọlọ́run yóò ṣe ilẹ̀kùn tó ti yẹn yóò là ìkàrà bàbá ló ń de abúkọ̀pá ilẹ̀kùn tó ti yẹn yóò là ọ̀run yóò gbọ́ ọ̀run yóò gbọ́ ọ̀run yóò gbọ́ ọ̀run yóò gbọ́ ọ̀run yóò gbọ́ agbára àjíǹde yóò gba ẹ̀tọ́ yín jáde agbára àjíǹde yóò gba ẹ̀tọ́ yín jáde gbogbo tẹ́ ti ń náwó sí gbogbo tẹ́ ti ń béèrè èyí tẹ́ ẹ̀ tí rí gbà ọ̀run yóò gbà jáde ìṣẹ̀lẹ̀ yanu ṣẹlẹ̀ sọ bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ yanu mi ṣẹlẹ̀ mo ti ń dóde ìṣẹ̀lẹ̀ yanu mi ṣẹlẹ̀ mo ti ń béèrè fún ọmọ náà ńlá ló gbàdúrà ìṣẹ̀lẹ̀ yanu ayé mi ṣẹlẹ̀ so let that my miracle happen ìṣẹ̀lẹ̀ yanu ayé mi ṣẹlẹ̀ ẹ pé orúkọ Jésù sẹ́ ìṣẹ̀lẹ̀ yanu ayọ̀ mi ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ yanu ayọ̀ mi ṣẹlẹ̀ o ti ń béèrè o ti rí wọ́n ti fi hàn ọ́ wọ́n ti sọ nípa ẹ̀ ọkàn rẹ̀ ń pòǹgbẹ fún ẹ pé orúkọ Jésù lọ́wọ́lọ́wọ́ báyìí ìṣẹ̀lẹ̀ yanu ayọ̀ mi ṣẹlẹ̀ ẹ porúkọ jésù dáadáa gbogbo agbára tó tì jẹ́ fi ṣàtẹ̀gùn gbogbo èèyàn tó ló tì lórúkọ jésù jẹ́ fi wọ́n ṣe àtẹ̀gùn ìṣẹ̀lẹ̀ ayánú ayọ̀ mi ṣẹlẹ̀ somebody pray let your miracle for joy for open doors for fulfilment for breakthrough for success in the name of jesus kó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ mi ṣẹlẹ̀ ó yẹ lanu ẹ orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ mi ṣẹlẹ̀ can you lift your voice to pray ẹnìkan gbàdúrà sẹ́ ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ mi ṣẹlẹ̀ ó dán kí ọwọ́ rẹ kó tẹ̀ o ó dán kó orí múnú eléyìí ní orúkọ dúàdúà lórúkọ jésù kristi olúwa wa olúwa ló ní ká gbàdúà fún tuesday ká gbàdúà fún ẹ̀ẹ̀mẹ́rin ọjọ́ mẹ́rin ní oṣù yìí ní oṣù eléyìí ó dẹ̀ ti gbà á ó gbà á ẹ porúkọ jésù ọlọ́run israẹli jẹ́ kí n rí paṣẹ àdúrà òjò kì í rọ̀ kí èèyàn má rí paṣẹ ẹ o ẹ o afẹ́fẹ́ tó bá fẹ́ akàngi oko ṣá ni bẹ́ẹ̀ ni ó dàn kí ìwọ náà rí paṣẹ ẹ mi gbúdọ̀ gba ilé lásán mi gbúdọ̀ mi ọlọ́run mi gbúdọ̀ gba ilé lásán ó lágbára ó lágbára ẹni gbogbo ọlá ni ó ní I am the Lord that gave it power to have that gave you power to have wealth ọgbọ́n ni tàbí ìmọ̀ ni òye ni ọwọ́ ẹ̀ ló wà ìṣẹ́gun ni tàbí ìtúsílẹ̀ ìdáǹdè ni ọwọ́ ọlọ́run ló wà kí ló ẹni tá a tọ̀ wá ọwọ́ ẹ̀ ní gbogbo agbára wà ẹni tá a kanlẹ̀kùn rẹ̀ ọwọ́ ẹ̀ ní gbogbo ìṣẹ́gun wà ó gbúdọ̀ tó képe káyé ẹ̀ tún jìyà ìgbà wo wá ni ṣé mo láti képe mo ní ìyókò àdúrà ògbúrọ̀ àdúrà ògbúrọ̀ di bí ìnira a prayer should be something you enjoy kò gbúdọ̀ di pé kí yẹn gba àwẹ̀ tí gbogbo ẹnu gbogbo ìfún olú ẹ̀ tún nǹkan mìíràn tún dé sólú ẹ̀ lára hallelujah kò tirẹ̀ tó ní pò ń gba àwẹ̀ torí àwẹ̀ di ọ̀sà sí lára kò dí to be kò gbúdọ̀ rí bẹ́ẹ̀ kò gbúdọ̀ tún di àìsàn sí yẹn lára kò gbúdọ̀ tún di kò tún olúwa o olúwa ah, ah, kò lè tó kò gbúdọ̀ tún lè tó bẹ́ẹ̀ yẹn kí ló lè tó bẹ́ẹ̀ mi àbè lọ́wọ́ ayé àbè lọ́wọ́ ọwọ́ alágbára láti béèrè ẹni tó lágbára yìí mi àfọ̀rọ̀ wa lọ àfọ̀rọ̀ wa lọ ẹ pọ̀ ọwọ́ ọ̀tá ló ń láfọ̀rọ̀ ńlọ yẹn màá fojú ẹ rí màá yẹ ẹ ò bá a sì gbọ́ ṣùgbọ́n àfọ̀rọ̀ wa lọ sátani òfòrò lọ ẹni tó fọ̀rọ̀ lọ ohun tó ń ṣẹlẹ̀ yàtọ̀ ẹni tó la yàtọ̀ ni mo fọ̀rọ̀ ayé mi lọ ìwádìí sátani ń bẹ mi fọ̀rọ̀ mi lọ sátani mo fi ọ̀rọ̀ ayé mi lé ìwọ ọlọ́run lọ́wọ́ ni ẹ pé orúkọ jésù ó yá ó yá ó yá ìyanu àdúrà ìfarahàn ògo àdúrà ìfarahàn olúwa mo ti bá ọ sọ̀rọ̀ ìyanu kó tẹ̀lé o ìyanu ọmọ kó tẹ̀lé èmi náà fẹ́ gbé ọmọ jó ìyanu àṣeyọrí kó tẹ̀lé ìyanu ọkọ̀ ìka ìka ọkọ̀ tuntun white one ìkàbárò sáìlì bàkàlì bàtàlì lórúkọ jésù kó ṣẹlẹ̀ oyeyeyeyeye orúkọ jésù yẹn sá ilé àmọ́ kó bilẹ̀ kó sátẹ́lẹ̀ wa ìyanu yẹn kó ṣẹlẹ̀ nínú ayé àwọn èèyàn yìí ìyanu mi ṣẹlẹ̀ ìyanu mi ṣẹlẹ̀ ìyanu mi ṣẹlẹ̀ gbogbo àwọn tó yẹ kó ràn yín lọ́wọ́ gbogbo àwọn tó yẹ kó dìde sọ̀rọ̀ yín ó yẹ kán bẹ̀rẹ̀ sí dìde kán bẹ̀rẹ̀ sí ràn yín lọ́wọ́ gbogbo àwọn tó yẹ kó dá sí ọ̀rọ̀ ayé yín lórúkọ jésù kán bẹ̀rẹ̀ sí dìde gbogbo àwọn tó yẹ kó dá sí those that are supposed to intervene gbogbo àwọn tó yẹ kó ràn yín lọ́wọ́ gbogbo àwọn tó yẹ kó ran ayé yín lọ́wọ́ gbogbo àwọn tó níre yẹn lọ́wọ́ ètò yẹ kó fi fún yín olówó ba ọba ọba bábílónì sọ̀rọ̀ so that he can have mercy upon you ìkàbàbọ̀ sotoriaba lórúkọ jésù ó yá ìyanu ayé yín ṣẹlẹ̀ let your miracle happen let your miracle happen in the name of jesus ìyanu ayé àwọn èèyàn yìí lórúkọ jésù kó ṣẹlẹ̀ ìyanu ayé àwọn èèyàn yìí ọlọ́run tó pọ̀ ní pàtàgbára ìyanu ayé àwọn èèyàn yìí ní ọ̀nà kanna ìkàtàyà bàbá wa olúwa jẹ́ kó ṣẹlẹ̀ ohun tá ń béèrè jẹ́ rí gbà ohun tá ń béèrè jẹ́ rí gbà gbogbo èjì níka bàbá wa ohun tó ń da ohun gbogbo rú gbogbo èjì èjì ń fa ayé ẹni sẹ́yìn gbogbo èjì kó dákẹ́ ìyanu ayé àwọn èèyàn ṣẹlẹ̀ ògo ayé àwọn èèyàn kó tàn ó yẹ ẹ̀rí gbà bẹ́ẹ̀ ẹ̀rí gbà bẹ́ẹ̀ ẹ̀rí gbà bẹ́ẹ̀. ẹ̀rí gbà bẹ́ẹ̀ ẹ̀rí gbà bẹ́ẹ̀ ẹ̀rí gbà bẹ́ẹ̀ ohun tẹ́ ń béèrè yẹn ohun tẹ́ ń wí níwájú olúwa ohun tẹ́ ń sọ níwájú rẹ̀ ohun tẹ́ ń sọkún sí ohun tí ọkàn yín pò ń gbẹ fún mo ní kó ṣẹlẹ̀ mo ní kó ṣẹlẹ̀ mo ní kó ṣẹlẹ̀ kó bá orílẹ̀-èdè sọ̀rọ̀ kó bá orílẹ̀-èdè sọ̀rọ̀ nítorí ayé èèyàn kó bá ènìyàn sọ̀rọ̀ kó bá èèyàn sọ̀rọ̀ kó bá orílẹ̀-èdè inkateria ko bangeli ẹ sọ̀rọ̀ leteriama ko yaba, makotoriama ko sontoyaba laprendo sukotoyaba lemprendo sikero ó ná ká kó mbẹ nípò táwa yìí dua dua, gbúàdúà lórúkọ jésù kristi olúwa wa ẹ sọ fún jésù látòní lọ ohun tán pè ní ohun rere kó bẹ ṣẹpọ fún ayé mi olúwa látòní lọ ohun tá ń pè ní ohun rere ọmọ ni ọkọ ni iṣẹ́ ni tó bá sọ pé ohun rere ẹlòmíì ayé ẹ̀ ọ̀tá máa ń jẹ́ kí ayé ẹlòmíì kọ ohun rere tó bá ohun rere ó máa ń jẹ́ kó jìnnà ṣùgbọ́n ayé tẹ̀yìn lónìí káyé yín kó ohun rere kó bẹ̀ ṣiṣẹ́ pọ̀ fún ayé yín ohun rere kó bẹ̀ ṣiṣẹ́lẹ̀ sí mi ohun rere bí owó bí ọmọ bí àṣeyọrí bí ohun rere bí iṣẹ́ bí ìbùkún ìfọkànbalẹ̀ ohun rere kó bẹ̀ sí ṣẹlẹ̀ kó bẹ̀ sí ṣẹlẹ̀ nínú ayé mi ohun rere ò gbúdọ̀ jẹ́ mí níyà mi gbúdọ̀ pọ́njú ohun rere mi gbúdọ̀ dààmú lórí ohun rere mi gbúdọ̀ pọ́njú lórí ohun rere ó yẹ gbàdúrà orúkọ Jésù àwọn èèyàn yóò wọn gbúdọ̀ pọ́njú ní ohun rere ìkàbà ohun rere kó bẹ̀ sí ṣẹlẹ̀ ohun rere kó bẹ̀ sí ṣẹlẹ̀ ohun rere kó bẹ̀ sí ṣẹlẹ̀ pàṣọ tó yá máa ká sátẹ́yàwá repoto tele makayaba orúkọ jésù oore kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ ní ayé yín oore kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ ní ọ̀nà yín gbúàdúà lórúkọ jésù kristi olúwa kọ́lá ń sọ fún jésù kí jésù sọ fún ẹ̀mí mímọ́ kọ́lá ń sọ fún jésù kí jésù sọ fún ẹ̀mí mímọ́ àgbàgbà mẹ́tẹ̀ẹ̀ta ṣoṣo lé ayé ró. ipò tí mo wà yìí ò tẹ́ mi lọ́rùn ó jẹ́ kí n pè yí. ààyè tí mo wà yìí ò tẹ́ lọ́rùn ó jẹ́ kí n o. orúkọ Jésù ẹgbẹ́ mi dìde kíákíá. ó gbà lọ́rùn kó ṣe tiẹ̀. Oh God. olùṣẹ́ mi. wọ́n gbọ́dún ayé Joseph ìròyìn ayé ó ní ẹ lọ sọ fún bàbá àwọn pé Joseph yẹn wà ìròyìn ayé wọ́n gbọ́ gbogbo ìròyìn ayé ọ̀tí ọkàn yín fẹ́ tẹ́tí ń gbàdúrà fún ọlọ́run tẹ́ gbẹ́kẹ̀lé ọlọ́run tẹ́ fi ìgbàgbọ́ sínú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ bá gbẹ̀ ń gbàdúrà pẹ̀lú àwọn ń gbàdúrà mú lọ church àwọn àtàrà ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ jọ ọmọ ṣẹ̀pọ̀ ṣẹ̀pọ̀ ń tàn yín bẹ́ẹ̀ ṣáà ọ̀pọ̀lọpọ̀ lórí gbóhùn tẹ̀ ń ṣe àsìpẹ́ntì ọ̀dà kí lèèyàn fẹ́ ṣe èmi ọmọ èmi ọmọ ọ̀pọ̀lọpọ̀ lórí you do sing that you pray you seek in the face of God come and joy just pray pray pray all this that ṣùgbọ́n ìgbà tí ìyanu yẹn bá ṣẹlẹ̀ ayé náà wàá béèrè pé ah ó dà pé ibi tó ohun tó ń ṣe yẹn òun náà ni ọ̀nà lórúkọ Jésù ìròyìn ayọ̀ yẹn nínú ayé yín lórúkọ Jésù ó ṣẹlẹ̀ gbogbo ohun tí ayé so mọ́ ayé yín èyí tó yàtọ̀ sí ògo gbogbo ohun tó ò mú ìbùkún wá tí ò mú àṣeyọrí wá mo sọnù agbára májẹ̀mú tí ń bẹ ní orúkọ Jésù ó yá kó parẹ́ lónìí ó yẹ lọ rí ìṣẹ́gun yẹn ẹ lọ rí ìṣẹ́gun yẹn ẹ lọ rí ìṣẹ́gun yẹn ẹ lọ rí ìṣẹ́gun yẹn ẹ lọ rí ìdáǹdè yẹn ẹ lọ rí ayọ̀ yẹn ẹ lọ rí ìbùkún yẹn ohun tẹ́ ẹ yẹn lórúkọ jésù kò ṣẹlẹ̀ ọ̀run kò yọ́nú jésù kò yọ́nú sí ọ mo ní ọlọ́run kò yọ́nú sí ọ gbogbo ẹ̀ṣẹ̀ kọ́lọ́run kò dáríjì àánú kò fọhùn orúkọ olúwa kò bú jáde gbogbo èèyàn tó gba ọlọ́run gbọ́ he said the Lord shall perfect things that concerns you ó ní ọlọ́run yóò ṣe ohun tó kàn ọ́ ní àṣepé gbogbo tó kàn ọ́ lórí ọmọ gbogbo tó kàn ọ́ lórí ọkọ gbogbo tó kàn lórí iṣẹ́ yẹn gbogbo tó kàn yín ní ìrìn àjò yẹn ọ̀run kó ṣe láṣẹ pé ó yẹ ẹ lọ rí gbà ẹ lọ rí gbà ẹ lọ rí gbà ẹ rí gbà ẹ rí mú ẹ rí gbà ọlọ́run kó ro torúkọ ẹ̀ kí ọlọ́run kó ro torúkọ ẹ̀ láàrin ní àṣálá yìí kó ro ti ọ̀rọ̀ rẹ̀ kó sì ro ti májẹ̀mú ẹ̀ mo ní kí ọlọ́run kó ro ti orúkọ ẹ̀ kó ro ti ọ̀rọ̀ rẹ̀ kó sì ro ti ẹ̀jẹ̀ rẹ̀ kó sì ro ti májẹ̀mú ẹ̀ nínú ayé yìí kó fi dá yín lóhùn kó fi dá yín lóhùn ó ní ọ̀rọ̀ ọlọ́run kìdí you cannot return back to him void he said by the without shedding of blood there is no remission of sin he said the name of the Lord is a strong tower he said this covenant I have made with all of Israel that he will not break mo ní kí ọ kó o ti ọ̀rọ̀ rẹ̀ kó o ti májẹ̀mú rẹ̀ kó o ti ẹ̀jẹ̀ rẹ̀ kó sì ro ti orúkọ rẹ̀ ó ní kí gbogbo orúkọ jésù ó ní kí gbogbo ikú ó wólẹ̀ ó ní orúkọ olúwa ilé ìṣọ́ agbára ni ó ní olódò sáwọnú ẹ̀ ó sì là mo ní kó o torúkọ ẹ̀ nítorí ayé yín lónìí kó fi tú yín sílẹ̀ kó fi dá yín lóhùn kó mú ìtìjú náà kúrò kó da aṣọ ìró yín ìkàbàbọ̀ sàkáyàbàkàbà kó mú ìtìjú náà kúrò kó da aṣọ ìró yín kẹ́ ẹ rí ìyanu ọlọ́run kẹ́ ẹ rí ògo ọlọ́run lórúkọ jésù kó ṣe ti láṣepé eléyìí tẹ́ ẹ sọ yìí àmì ńlá kó tẹ̀lé àmì ńlá kó tẹ̀lé àmì ńlá kó tẹ̀lé ògo olúwa kó bú jáde ẹwọ olúwa kó farahàn ojú àdúrà ní tiọ́ ọlọ́run tó gbẹ́kẹ̀lé pé yóò ṣe mo ní kó ẹ ṣe bẹ́ẹ̀ ọlọ́run tó gbẹ́kẹ̀lé pé yóò yanjú ẹ̀ mo ní kó yanjú ẹ̀ ọlọ́run tó gbẹ́kẹ̀lé pé yóò fi lé yín lọ́wọ́ mo ní kó fi lé yín lọ́wọ́ ojú ò tì yín ẹ lọ gba ìtúsílẹ̀ ẹ gbà á lórúkọ jésù ni mo sọ gba ìtúsílẹ̀ gbogbo yẹn ti ń gbọ́ mi ẹ gba ìtúsílẹ̀ lábẹ́ ìdè òkùnkùn ẹ gba ìtúsílẹ̀ ayọ̀ yín kó pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ ni ó sì rí fún yín o láì lórúkọ Jésù Kristi olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù ó yẹ bèrè oúnjẹ fẹ́ lọ́wọ́ Ọlọ́run ask the Lord for what you need ẹ bèrè oúnjẹ fẹ́ ẹ sọ fún Jésù oúnjẹ fẹ́ ẹ kò sọ fún Ọlọ́run oúnjẹ fẹ́ ẹ sọ fún Ọlọ́run oúnjẹ fẹ́ pé Ọlọ́run òun ló ní ká gbàdúrà mo gbàdúrà o ìwọ náà ní kí n béèrè ní ẹni tí ń béèrè ní gbà ó lè ṣe kí ni kò lè ṣe ó ní ẹni tí máa ń béèrè ló máa rí gbà mí ọ̀rọ̀ rẹ mo tẹ̀lé ohun tó sọ fún mi ni mo ṣe ó ní ẹni tí ń béèrè ní rí gbà ọlọ́run jẹ́ káwọn èèyàn yìí kó rí gbà o má jòjú tì wọ́n má jòjú tì wọ́n má jà yóò yọ̀ wọ́n ohun tẹ́ wí níwájú olúwa lónìí kó ṣe bẹ́ẹ̀ fún yín kẹ́ ẹ ní ẹ̀rí ẹ gbogbo ilẹ̀kùn yẹn kó ṣí sílẹ̀ ilẹ̀kùn àṣeyọrí yẹn kó ṣí sílẹ̀ fún yín ayọ̀ yín kó kún bẹ́ẹ̀ ni a sì rí láì lórúkọ Jésù kọ́lọ́run kó yomi ẹ sán agbára jíde kó wọnú omi ẹ lọ kó mú ìwòsàn wá kó mú ìtúsílẹ̀ wá agbára Ọlọ́run kó wọnú omi ẹ lọ lórúkọ Jésù gbogbo ẹni tí ń ṣe àìsàn tàbí ẹni tó ń wá ọmọ lórúkọ Jésù ẹ lọ rọmọ bí o ò ní yàgànkú ẹ lọ rí ọmọ bí wàá rí tiẹ̀ bí kólúwa kó rán tiẹ̀ ó rántí anna ni ah, anna ò mà tí ó rántí sarah ni ó sì rántí elizabeth ó rántí màmá rẹ tàbí bàbá ló fi jẹ́ kán rí ọ lórúkọ jésù mo ní kó rántí ìwọ náà mo ní kó rántí yín o lórúkọ jésù mo ní kó rántí yín ọlọ́run tó ṣe inú ayé sarah kó tún ṣe inú ayé yín bẹ́ẹ̀ ni ó sì rí gbogbo ọmọ tó ti fún wa as they are returning back to school this week or those people that olúwa pa wọ́n mọ́ gbogbo ọmọ gbogbo lórúkọ jésù olúwa pa wọ́n mọ́ àní rí ikú ọmọ àní sọkún lórí ọmọ àní banújẹ́ lórí ọmọ ìròyìn ìbànújẹ́ lórúkọ jésù kò ní wá lórí ọmọ àbò jésù dájú gbogbo ọmọ gbogbo a rì wọ́n bọnú ẹ̀jẹ̀ jésù àfiléwọ jésù bí olùpamọ́ àìlè àpàdó ṣèkébọ àfi gbogbo ọmọ sí ọwọ́ ìwọ jésù bí olùpamọ́ àtolùdásí dá wọn sí. Si dá wọn sí dá wọn sí ibi ayé ò ní bá wọn gbogbo tí sátani bá ti pinlẹ̀ rẹ̀ sí èyí tó plan fún àwọn ọmọ gbogbo lórúkọ jésù rángẹ́rì ẹ̀ ṣáájú kó lọ pa gbogbo ọ̀nà mọ́ bẹ́ẹ̀ ni ó sì rí jésù kristi olúwa tágbára wa àmín àmín àmín lórúkọ jésù ayọ̀ rẹ yóò pọ̀ sí o ayọ̀ rẹ yóò pọ̀ sí wàá bù sáyọ̀ wàá bù sáyọ̀ ni o wàá bù sáyọ̀ ni o wàá bù sáyọ̀ ni o wàá bù sáyọ̀ ni o ayọ̀ yóò pọ̀ sí wàá bù sáyọ̀ ni o wàá bù sáyọ̀ ni o wàá bù sáyọ̀ ni o bẹ́ẹ̀ ni tìpín rẹ wàá bù sí ayọ̀ ni o i'm talking to somebody wàá bù sáyọ̀ ni o bẹ́ẹ̀ ni ó sì rí jésù olúwa wa àmín àmín let's pray man that the prayer continue in the morning by God's grace ọlọ́run yóò ràn wá lọ́wọ́ oore ọ̀fẹ́ jésù olúwa fẹ́ mọ́ ti ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ wá sí ìmúṣẹ jésù olúwa wa àmín àmín lórúkọ jésù. Thank you for being here. God bless you. Thank you for being here. Bye bye.